والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله في موضوعنا اليوم من الخطبة نواصل الكلام في صفات لازمة أن تكون في كل مؤمن يؤمن بالله ويؤمن بلقائه يوم لا ينفع مال ولا بنون وفيما سبق تكلمنا عن الخشية أن المؤمن صادقا لابد أن يخاف من الله وكذلك المؤمن لابد أن يكون ممن يتوكل على الله ويعلم أن الأمر كله لله واليوم إن شاء الله نذكر لكم كما تيسر ثلاثة من هذه الصفات وأسأل الله سبحانه وتعالى أن يوفقني وإياكم للاستفادة من الخطبة ọpẹ́ الله سبحانه وتعالى الله subhanahu wa ta'ala òun ni ọba tí ó fún wa ní àǹfààní láti tún pàdé ní júmọ́ àti tiẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti fi ń bára wa sọ̀rọ̀ òun náà ni àwọn ìròyìn tó yẹ ká bá lára múmin ẹni tó gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tó sì gbà pé ńjọ́ kan òun á pàdé ọlọ́wọ́ ọba muhammad sallallahu alayhi wa sallam ó ní man ahabba ọlọ́run bá máa nífẹ̀ẹ́ sí kóun náà pàdé ẹ̀ wàmàn kárí ha liqa Allah ẹni tó bá ń kórìíra pé pàdé ọlọ́run kárí ha Allahu liqa àhù ọlọ́run máa kórìíra ti pàdé irú ẹni bẹ́ẹ̀ náà kọ́lọ̀ kó ṣàánú kọ̀ọ̀kan wa ìgbáradì bí ọjọ́ a máa pàdé ọlọ́run ó ṣe pàtàkì kọ̀ọ̀kan wa kò ní ṣe yàn láǹfààní illa man ata Allaha bi qalbin salim àyàfẹ́ tó bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ ata amrullah fala tasta'jilun subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́run ní ọ̀rọ̀ ọlọ́run àṣẹ ọlọ́run ó ń bọ̀ ata amrullah ìyẹn náà ní ọjọ́ gbé in kuntum sadiqin àwọn èèyàn máa sọ fádọ́bì sallallahu alaihi wasallam promise tó bí ṣe fún wa láti jọ ipa àlùkìyàmọ̀ mátà mátà ọjọ́ ògùn ló fẹ́ jẹ́ arákùnrin kan nínú àwọn sọ̀hábà kọ́lọ̀ kó bá wa yọ́nú sí ó sọ fún ànábì sallallahu alaihi wasallam mátà sáà ya Rasulullah nínú òjíṣẹ́ ọlọ́run ìgbà wo gan làlùkìyàmọ̀ yìí máa dé fàtàkàtà nàbí sallallahu alaihi wasallam ànábì àwọn kan wá wò wípé làálẹ́wò lam yasma ó ṣe é ṣe bóyá nọ́bì òbí ẹ̀ gbọ́ béèrè ẹ̀ nígbà tá nọ́bì wa ó wá ṣe bí ẹ̀sìn ànọ́bì wa jáde ó ní arákùnrin náà ẹni tó ń béèrè pé ìgbà ni àsáà ìgbà làdì kìyàmà arákùnrin ní fa ana ya Rasulallah èmi ní ilé òjíṣẹ́ sọ fún alimominu sọ́ọ́dí ẹni tó bá jẹ́ mọ́mìn tó jẹ́ onígbàgbọ́ òdodo yẹ̀sẹ̀ ìdúlélẹ́kọ́ ìrọ́bìhì ajẹ́ tí máa ń pèsè kalẹ̀ di ọjọ́ gbẹ̀gbẹ̀ àdìkìyàmà ọlọ́run ní laqad kana lakum fi rasulillah uswatun hasana ọlọ́run ní àwòkọ́ṣe máa bẹ fáwọn tó jẹ́ pé wọ́n mọ̀ pa àwọn máa pàdé ọlọ́run àwọn á sì pàdé ọjọ́ ògbéǹde àlìkìyàmọ̀ wà man kana yarju liqa rabbi falya'mal 'amalan salihan ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ní lọ́kàn tó ní ilé òǹgbà póun máa pàdé ọlọ́run ọba tó ní ìmọ̀ àmọ̀dájú póun máa pàdé ọlọ́run ọba falya'mal ọlọ́run ní kó ya bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ 'amalan salihan iṣẹ́ olóore wala yushrik bi'ibadati rabbihi ahada kó sì má pa nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́ ọba rẹ̀ alimominu sọ́ọ́dík yẹ́rùjú likọ́ arọ́bì onígbàgbọ́ òdodo gbogbogbà yàtàfàkàrù fi kayfa yalqa Allah a máa ronú gbogbogbà báwo lòun ti fẹ́ pàdé ọlọ́wọ́ ọba àlekè ọlá ilé ayé tá a wà yìí ọlọ́wọ́ ọba dá wa tọ̀bàkọ́n àǹtọ̀bàkọ́ làtàrùkàbùn nà tọ̀bàkọ́n àǹtọ̀bàkọ́ fama lahum la yu'minun ọlọ́run ní kí ló ń sọ́dọ̀ ẹ̀dẹ́ ènìyàn tí ò ní ìgbàgbọ́ ẹni tó jẹ́ ń pa dáwọ stages ìgbésí ayé wọn àsìkò kọ́ wà ọlọ́run ní halata alal insan ṣíìlú mina dahri làmìyàkó iṣẹ́ àmàkùrọ̀ ọlọ́run ní pé kò ti gbà wájú fún ọmọ ẹ̀dẹ́ èèyàn ni àsìkò kan làmìyàkó iṣẹ́ àmàkùrọ̀ tó jẹ́ pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kò jẹ́ nǹkan kan tó ti ẹ̀já mọ́ nǹkan kan ní àsìkò tá à ń sọ yìí ẹ lè sọ pé lágbájá orúkọ báyìí ní ń jẹ́ tàmẹ̀dùn orúkọ báyìí ní jẹ́ kò lórúkọ kò ní identity ṣáájú kan tó lóyún wa a ti wà lẹ́dàá ń bì kan nígbà tó lóyún wa ẹ̀dá kan náà là ń jẹ́ lásìkò yìí kò tẹ́ tó mọ̀ wá àwa náà mọ̀ èèyàn kankan àìní àní identity kankan lámúyákùn ṣe àmọ̀síkúrọ̀ ọdún ní àjábọ̀ kankan rárá stages kan nìyẹn iná ọlákan náà hùmí lótùfàtì nàmṣáàjì iná ọ̀lákọ̀ọ́lẹ̀ ìsàn mẹ́lúnú fatin amshaj ọlọ́run lásìkò kan wá wá ajá ọmọ ẹ̀dẹ́ ènìyàn mẹ́lúnú fatin amshaj látara omi lọ́gbọ́lọ́gbọ́ nọ́bi tẹ̀lé àwádọ́wò ọlọ́run tó mọ̀ sẹ̀bílá yàtàrọ̀ tó mọ̀ sẹ̀bílá yàtàrọ̀ قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من لطفة خلقه فقدره ثم السبيل يسره ثم إذا شاء أنشره ọlọ́run ní ìbùkún máa bẹ fọ́mọ ẹ̀ ní ènìyàn ibo láti ẹ̀ fi dáná ṣe tá a dá níbi ojú òjẹ́ kankan mẹ́nà tó fàṣẹ á dá látara omi lọ́gbọ́lọ́gbọ́ fakọ̀dárọ̀ ọlọ́run sọ́dẹ̀ tó dé èèyàn tòmọ̀sẹ̀bí lẹ́yìn ìgbà tó dèèyàn a ní kó jáde wá sílé ayé pẹ̀lú rọrùn túmọ̀ ìlàṣà àṣàrọ̀ tọ́lọ́ bá fẹ́ ọlọ́ ajẹ́ kó ṣẹ̀mí ẹni tọ́lọ́ ọmọ bá fẹ́ làmìyà ìṣ kò ní ṣẹ̀mí rárá tọ́lọ́ bá wá tún ní kẹ́ ṣẹ̀mí túmọ̀ ìlàṣà túmọ̀ akùbárọ̀hù ọlọ́run ní túmọ̀ àmátàhù tó bá tún wá yá ọlọ́run ọba àlékè ọlá nílẹ́yìn ìgbà tó ń ṣẹ̀mí yẹn àmátàhù àtúpa fa àǹṣàrọ̀ lẹ́yìn pa àtúgbò ìdìde e ìṣẹ̀lẹ̀ ọmọ èdè ènìyàn stéjì sí ni tàbá wà stéjì kan a gbọ́dọ̀ gbàgbé stéjì tó kúta lọ èyí tó wá ṣe pàtàkì jù nínú stéjì tá nínú wa òun náà nígbà tá a wà nílé ayé yẹ̀pẹ̀ láti ibẹ̀ la máa dáyé padà sí wà nínú àánú oríjòkún táàrọ́tà ní òkùrọ̀ ọlọ́ni tó bá padà yá inú ẹ̀ náà láti máa mú yín kúrò ibi tá ti dáyé inú yẹ̀pẹ̀ lórí jẹ́ kó ṣe pàtàkì gbogbo gbà ká má gbàgbé dídá wa nínú tá pé yan nígbàgbọ́ òdodo

owó ló ní yẹn adékílẹ̀ gbé wọn bí wọn àti gbogbo dúkìá ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú kájẹ sí ń pèsè kalẹ̀ fún ìkọ́ òrọ́bì náà fàmẹ̀kánà yẹ́rùkú lè kọ́ arọ́bì ẹni tó bá pèsè kalẹ̀ fún àti pàdé ọlọ́run tó jẹ́ tó gbogbo gbà tó bá ṣe lé ilé ní a ṣe ìyẹn lọ́la tó bá ṣe islam lé ní a ṣe kúfúrú lọ́la irú ẹni yẹn ò ní ìgbàgbọ́ nu kó máa pàdé ọlọ́wọ́n bá ló fi jẹ́ pé a rí pé ọ̀gọ̀rọ̀ gbà tọ́lọ́ bá ti ń sọ̀rọ̀ nípa ìmánì ọlọ́run bá máa ń so ìmánù billah pẹ̀lú ìmánù bil yawmil akhir pẹ̀lú ọjọ́ gbèbè àdìkìyàmọ̀ ọlọ́run ló dá wa òun láti lè máa súnmọ́ lọ́hùn òun ni ká gbà pé ọlọ́run ọba yìí á padà wá láti gbé wa dìde à á pàdé ẹ̀ à dẹ̀ ṣírò iṣẹ́ à ṣe ṣírò lọ́dọ̀ alẹ́ṣíṣà ohun tó máa ń rẹ̀dá lọ́wọ́ nìyẹn yawma la yanfa'u malun wala banun ká nígbàgbọ́ nípa ọjọ́ tó jẹ́ wípé àtowó àtọmọ ni tó bá ti ni ó gba ọlọ́run ọba gbọ́ ní agbọ́dọ̀ gbìyànjú jọ mọ́ nínú ń tá a máa fi mọ̀ pé èèyàn jẹ́ onígbàgbọ́ òdodo kò jẹ́ tí máa ń pèsè di àlùkìyàmà ẹ wo ọ̀rọ̀ arákùnrin ta sọ fún wa ó ń lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam mọ́ta sáà ìrí òjíṣẹ́ ọlọ́run àlùkìyàmọ̀ tó sọ fún wa ìgbàwó gan ọlọ́run bá ní wala ya'tiyannahum baghtatan wa hum la yash'urun ọlọ́run nítorí ikú tẹ́ rí yẹn a wá bọ́mẹ̀ dé ènìyàn baghtatan lójijì ni wa hum la yash'urun nígbà tí wọ́n fọkàn sí ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo tó ń jẹ́ ní pátápátá ló máa tọ́ ikú wò thumma ilayna turja'un ọlọ́run ní lẹ́yìn tẹ́ bá

irú ẹ̀san tó dáa tó báyìí ló ń bẹ fún gbogbo àwọn tó bá ṣe dáadáa alladhina amanu ọlọ́run láwọn ẹni láwọn tó jẹ́ kí ni àwọn tí wọ́n gbàgbọ́ wa ala rabbihim yatawakkalun wọ́n sì máa ń gbára lọ́nà wọn bá wọn wa ka'ayyin min dabbatin kí ló dé tẹ̀ gbára lọ́nà wọn bá mélòó mélòó àwọn ẹranko tọ́nà ọba dá la tahmilu rizqaha tí wọ́n bá ń jáde lé láàárọ̀ wọn ò sí ń gbé àrísìkí dání

ṣùgbọ́n a ti kọ́ kalẹ̀ iṣẹ́ yíò wá ní jẹ́ kọ́lọ̀ ń kọjú ohun ti ní àlùkì àmọ̀ ni mo máa ṣe kẹ́ wá ṣèṣe kan pé kí a ti ẹ̀pùròvó kan lọ́wọ́n ọba kọ́lọ̀ wa sáré ṣe láà ọlọ́ni wà láyé àti anáhùn bá dáadáa wà hùm láyé ṣèrò ọlọ́ni ìdààmú ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkì àmọ̀ yìí ó máa yasta'jilunaka bil adab wa inna jahannama la muhitatun bil kafirin ọlọ́run ní orí iná jahannama yẹn àrọ kiri ká àwọn kèfèrí ni wọ́n ní ríbi sálọ madha a'dadna li yawm al qiyamah kí ni ó tá ti palẹ́sì kalẹ̀ fọ́jọ́ pé di àlìkìyàmà súnilà àlíyù àní tápùwà wọ́n bèèrè lọ́wọ́ àlíyù pé kí ni tó ti ẹjẹ́ payọ̀ lọ́wọ́ ó ní ìpayọ̀ lọ́wọ́ bá àrídọ̀ bìlìkọ́lì òun náà ní pé nǹkan díẹ̀ sọ́nà bá fún ẹkọ jí ó tẹ́ lọ́rùn wà láàmàlú bí tenzil kó o ti gbìyànjú láti máa lò fi ọlọ́wọ́ bá lé kí ọlá wà lè fẹ̀ ìdáhàn lè yá omi rọ̀hìn kó o sì máa pèsè kalẹ̀ fún ọjọ́ tó máa kú ilé ayé ànọ́bì sallallahu alaihi wa ó ní àṣírù min zikiri hádìmí lazat ànọ́bì sallallahu alaihi wa ó ní ẹgbìyànjú láti máa rántí ikú gbogbo ìgbà ikú hajjimi lazard ó sì máa ń fọ́bi tó ti ń dùn ẹbí tó ń dùn tẹ́lẹ̀ ọlọ́ amú ẹ tó jẹ́ ẹni èèyàn dáadáa kó kó mẹ́ wàhálà àdérú ẹbí yẹn ẹni tó ti ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ọlọ́ amú kúrò mẹ́ oríṣiríṣi àdánwò ìgbàmí ọlọ́ ìyàwó ìgbà mí ọ̀nà àwọn ọkọ ámúlọ ọmọ ọlọ́run awo ń gbà mí àpèsọ́nà ọ̀nà àwọ̀ ìyá oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ànọ́bì ni ẹmà máa rántí wọ́n bèèrè lọ́wọ́ ànọ́bì pẹ́ta ló gbọ́n ó ní àtàrò ni ọlọ́run ni náà ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́run wàlìtáwùn nọ́ọ̀sù máa kọ̀ jámọ̀ sí họ́dẹ̀ ẹ̀mí kọ̀ọ̀kan lu yín kó máa wo tó ń tì síwájú dọjọ́ ọ̀la wàtàkùnlá ẹ bẹ̀rù ọlọ́run innallaha khabirun bima ta'malun gbogbo tẹ̀ ń ṣe pátápátá lọ́lọ́run bá mọ̀ la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama' nínú sọ́mọ́ àti ilẹ̀ kò sí ìtò pamọ́ fọ́lọ́run bá ń kò sí ìtò pamọ́ fọ́lọ́run nínú ta fi mọ̀ pé ìyọjú nígbàgbọ́ òdodo ajẹ́ tí máa ń pèsè kalẹ̀ fún ọjọ́ gbèlè àlìkìyàmọ̀ ajẹ́ tí máa ń pèsè kalẹ̀ fún ọjọ́ gbèlè àlìkìyàmọ̀ kọ́mọ bá kó ṣọjọ́ náà ní ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa kí sì ní pèsè wa fi yọ́nú sí wa kájẹ́ tí máa ń ṣe eléyìí náà la lè fi rójú rí ọlọ́wọ́ bá wípé èèyàn kan ó jẹ́ onígbàgbọ́ òdodo ododo ala salat òun náà ni onígbàgbọ́ òdodo ajẹ́sí máa ń ṣọ́ ìrun ọlọ́run bá sọ fún wa pé ṣáàfihù ala salawat ọlọ́run ní ẹ o àwọn àfáà ní èwo ni ìrun àárín gbọ̀ngbọ̀n àwọn omi sọ pé ṣubú tori torí pé wà pọ̀ àti ìṣá ìwà papọ̀ tó ṣubú ìlú wà láàrin ṣùgbọ́n kí lànà ní sọ̀rọ̀ àṣẹlá sọ ó ní as-salatul wusta salatul asr ànábì ní irun àrígbọ̀gbọ̀ tó náà bá ń sọ òun náà ní irun tó wà láàrin òun ní salatul asr èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣọ ànábì sallallahu alaihi wasallam ó ní man taraka al-asr faqad habita 'amaluhu ó lẹ́nikẹ́ni tó bá fi ti bàjẹ́ ahlahu ó ló ti pa ó dà gẹ́gẹ́ bí ẹni tó pàdánù gbogbo ara ilé ẹ̀ ìrún ánsírì nìkan àlásàrì béèyàn ò bá kí ó dà gẹ́gẹ́ bí ẹni tó pàdánù gbogbo ara ilé ẹ̀ kọ́nà ọba kó fi ìrun rọ̀ wá lọ́rùn hafizu ala salawat ọlọ́run ní ẹ máa ṣọ́ ìrun wá salatil wusta pàápàá jùlọ ìrun àárín gbọ̀ngbọ̀n ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹjẹ tí máa ń ṣọ ànábì sallallahu alaihi wasallam

wa baynahumu as na man tarakaha faqad kafar ànábì sallallahu alaihi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá gbé ìròjù sílẹ̀ ó àwa àti àwọn tí wọ́n jẹ́ kèfèrí òun náà ni ìrun kíkí o tí èèyàn ti fi ìrun kíkí sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti fi kèfèrí o kọ́mọ ọba kó bá ṣe wá ní kèfèrí kó ṣe wá ní múmin tó dúró déédéé ọlọ́run ní ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo ti ṣe oríire alladhina hum fi salatihim khashi'un ọlọ́run láwọn tó jẹ́ pé wọ́n máa ń kírun dáadáa wọ́n sì máa ń tẹríba fọ́lọ́run nínú òru wọn wọ́n á kí i pẹ̀lú ìmáa fi ọkàn sí téèyàn bá ti jẹ́ tó ń ṣe báyìí jọmọ́ irú ẹni bẹ́ẹ̀ ti jẹ́ mùsùlùmí anábì muhammad sallallahu alayhi ó ní man hafaza alayha man hafaza yawma al-qiyamah ó ní ìrun máa jẹ́ mọ́lẹ̀ fún á sì jẹ́ ẹ̀rí pé lọ́jọ́ pé ti àlìkìyàmà wàkánà irú ẹni bẹ́ẹ̀ á sì máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ lọ́jọ́ pé ti àlìkìyàmà wà man lam yuhafiz alayha ó ní ṣùgbọ́n tí ò bá kí ń ṣọ́ àsìkò irun tí ò kì í ṣọ́ bó ṣe yẹ kó kírun lam yakun lahu nuran ó ní irú ẹni bí ò ní ní ìmọ́lẹ̀ jọ́ pé ti àlìkìyàmà wàlá burhan kò ní ní ẹ̀rí tó fẹ́ gbé lọ́jọ́ gbèbí alìkìyàmà wàkánà máa fìràáwò ẹni tí ó ń kírun ó máa wà pẹ̀lú fìràáwò wà kọrún a máa bẹ pẹ̀lú kọrún wà haman a máa bẹ pẹ̀lú haman wà ubeyi bónà kálà a sì máa bẹ pẹ̀lú ubeyi bónà kálà àwọn tí wọ́n lá máa bẹ pẹ̀lú yìí wọ́n ní ẹnikẹ́ni tó bá jẹ́ pé president ni àti gọ́fúnà ni àbójúpò kan múnú àwọn kò ńláńlá ní òjẹ́ bó irú ẹni bẹ́ẹ̀ máa wà pẹ̀lú kọ́ọ̀rù á wà pẹ̀lú fìràáù kọ́lọ̀ kó la wà mẹ́ kọ́ọ̀rù náà olówó ni bíyàn bá wá jẹ́ olówó tó tàta rẹ̀ tí òkè kírun á máa bẹ pẹ̀lú kọ́ọ̀rù lọ́jọ́ gbèbè àdìkìyàmà Ahmed mínísítà lòún jẹ́ kọmíṣọ́nà mínísítà private eh, secretary permanent secretary tí wọ́n bá ti kírun tó bá lọ́jọ́ gbèbè àdìkìyàmà wọ́n á máa bẹ pẹ̀lú Ahmed ẹni tó bá wá jẹ́ pé businessman ni bísínẹ́sì ẹ̀ tó ń ṣe tìjàrọ̀ ti tìjàrọ̀ ti àsìkò oró tó kò lè fi tìjàrọ̀ bísínẹ́sì tó ń ṣe lẹ̀ irú ẹni bí a máa bẹ pẹ̀lú báyìí tó bá ti di ní ọjọ́ gbèdé àríkìyàmọ̀ gbogbo àwọn tá a ti sọ ìsì ní ọmọ náà ni gbogbo wọn kọ́nà má jẹ́ ká wọ̀ náà ló fi jẹ́ pé ìrun wa ó ṣe pàtàkì ká gbìyànjú ká rí pé à ń ṣọ́ Muhammad sallam nígbà tánà bí jáde láyé kí ni tánà bí sọ ó ní asọ̀dà asọ̀dà

tí ò bá ti fi ń pé àdéhùn ànábì sallallahu alaihi wasallam ó ní kò ní ẹ̀sìn wàlá ìmáàna liman la amanata lahu ó lẹ́nikẹ́ni tí ò bá ti ń pé àmánà tí wọ́n bá fi nǹkan sí tí ò ní í ṣọ kódà padà bí wọ́n ṣe fi ṣọ ànábì sallallahu alaihi wasallam onírú ẹni bí òní ìmánì kọ́nà ọba kó má ba ìmánì ẹnì àwọn ẹni rẹ̀ tí wọ́n bá fi nǹkan sí wọn lọ́dọ̀ wọ́n máa ń ṣọ tí wọ́n bá sì ní àdéhùn pẹ̀lú àwọn èèyàn wọn kì í ṣe lọ́kùdù ẹ̀ wọn kì í dí àdéhùn àwọn tó wá jẹ́ ní burúkú ohun tó lọ fi ròyìn tí wọ́n ní wípé ohun tí wọ́n náà bá tó bá fi sí wọn lọ́dọ̀ wọn a máa jà bẹ́ẹ̀ ọlọ́ni yufuna bin nadri wa yakhafuna yawman kana sharruhu mustaqira ọlọ́run láwọn ọmọ àlùjọ náà àwọn ẹni rẹ̀ yufuna bin nadri ọlọ́ni tí wọ́n bá jẹ́jẹ́ pé ah, a máa fún yín nǹkan báyìí tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí fún wa àwa náà máa ṣe nǹkan báyìí fún yín ọlọ́run ni wọ́n máa ń pè é wọ́n sì máa ń páyọ̀ ọlọ́wọ́n bá wọn ilé ìjẹ́rù ìyàwó nígbà tó dodo kọ́mọ ọba kó má ṣe ẹ̀mọ́ ẹnì kọ̀ọ̀kan wa dúró الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world, the peace and blessing of Allah be upon the Prophet. The sermon today is continuation of what we have started, the attributes and characters that should be found in every believer, a true believer. We have mentioned several among the, these characters, and part of what we have mentioned in the previous sermon is taqwa Allah, the fear of Allah subhanahu wa ta'ala, A part of what we have mentioned is at-tawakkul, to put our total uh, trust upon Allah subhanahu wa ta'ala. And today we have mentioned three among these virtues that a, a believer must possess. And part of it is al-muhafazatu ala salah, is to always be watchful of our salah. We should pray our salah at the appropriate time. We should pray our salah according to the prayer of Prophet Muhammad sallallahu alaihi wasallam. It only says, Sallu kama ra'aytumuni usalli. Pray the way you have seen me pray. So any prayer that is done and is not in accordance with the teachings of Prophet Muhammad sallallahu alaihi wasallam will never be accepted. Allah subhanahu wa ta'ala said, فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ And destruction will be upon those that pray and are neglectful in their prayer. They are neglectful in their prayer because They don't watch the time of the salah. Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Allah subhanahu wa ta'ala said, prayer has been made compulsory upon the believers at a known time. There is time for every prayer, and praying at the appropriate time is a must upon every believer. So when you see someone that usually prays salat, al-khams, the five daily prayers, regularly and he prays it the way the Prophet sallallahu alaihi wasallam has legislated, it shows that that person is a true believer. Then another thing that we have mentioned is that we should always prepare to meet Allah subhanahu wa ta'ala. A believer believes that he will meet Allah on the day of judgment. And what we point to our belief in the day of judgment and that we prepare to meet Allah is our actions. As Allah subhanahu wa ta'ala said at the last verse of Surah Al-Kahf, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ And whoever amongst you that hope to meet his Allah, فَلْيَعْمَلْ to meet his Lord, فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا He should do righteous good deeds. ولا يشرك بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا And he should never associate any partner with his Lord. So the Prophet sallallahu alayhi wa sallam, we have been commanded to move him, in, to follow him in our life. And Allah says, following the Prophet sallallahu alaihi wasallam will never be easy for anyone except for those that believe, for those that believe in their meeting with Allah. لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ In the messenger of Allah, you have good example to follow. لِمَنْ كَانَ يَرْجُ اللَّهَ وَالْيَوْمَ الْآخِرِ And that is for those that believe in their meeting with Allah on the day of judgment. وذكر الله كثيرا and they remember Allah more often. So our belief that we are going to meet Allah subhanahu wa ta'ala when it is firm and entrenched in our mind it will show that we are true believers. And part of what we have mentioned is that as believers we must try as much as possible to always fulfill our own. We should fulfill our promise and we should not betray something that is entrusted upon all. The Prophet sallallahu alaihi wasallam said, La dina liman la amana, la liman la ahda lahu. Anyone that does not fulfill promise is not a Muslim. And anyone that does not fulfill trust is not a believer. So we pray to Allah subhanahu wa ta'ala, أن يوفقنا وييسر أمورنا. We pray to Allah to always guide us and to make our affairs easy. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل شرك المشركين ودمر أعداء قوموا لصلاتكم يرحمكم الله